كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر فألقيا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه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 وعلى آله وأصحابه الأخيار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوك a الحمد لله أترى alhamdulillah a tọrọ ìkẹ́ ọlọ́run أن ọlọ́run كلما باء نبي محمد صلى الله عليه وآله وسلم نتسواج تفسير القرآن àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an al-karim suratu hud aya one thirteen àbí ká gbé láti one twelve ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lénìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون أبرة تتمع القرآن بل ورقى لهم الرحمن الرحيم láfi bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an. bisimilahi rahmani rahim. ọlọ́mọba tí ó dá wa ó ń pa ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń pa ànábì láṣẹ ọlọ́run ọba ní fastaqim kama umir. fastaqim kama umir. ọlọ́run rẹ̀ ànábì fastaqim dúró déédéé. kàmá omirta. gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ láṣẹ. wọ́n máa sábà máa kà. àti gbogbo àwọn tí wọ́n bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run. wọ́n á bá tó bá o. rẹ̀ ànábì mọ́sà ṣèjò nínú ẹ̀sìn. iná òbí máa ta ọmọ náà bá sí. dájúdájú ọlọ́run tó ń bá yín sọ̀rọ̀ ọba tó rí gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ òun lọ lọ́hún. áyà yìí al-amru bil istiqama ìpàṣẹ lérí ìdúró déédéé nínú ẹ̀sìn ọlọ́hún al àwọn àfáà wọ́n fún nítumọ̀ tó pọ̀ tí gbogbo ẹ̀ náà tó sì ń forí sọ nǹkan kan náà nínú al-istiqama ada'ul fara'id àwọn tọ́lọ̀ ń pani láṣẹ kéèyàn ó máa ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ìtumọ̀ al-istiqama ni al-istiqama náà ni suluk as-siratil kéèyàn máa tọ ojú ọ̀nà èyí tó tọ́ tí ṣe Islam alìsìkọ́mà wọ́n tu bẹ́ẹ̀ alìsìkọ́mà tẹ́rí yẹn ìdúróṣinṣin nínú ẹ̀sìn odidi tán bá dá ẹ̀sìn sọ́nà méjì ìdá kan olóko arákùnrin kan lọ bá anabi sallallahu alaihi wasallam oníkójúṣe Ọlọ́run kó sọ nǹkan kan fóun fil islam kulli fil islam qawlan sọ nǹkan kan fún mi nínú islam èyí tó ṣe wípé mi ò tún ní bí ẹlòmíì náà tí yóò tó fún mi nínú àlámọ̀rí ẹ̀sìn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni qul amantu billah thumma istaqim wa fi riwaya amantu billah fastaqim nígbà tí ànábì dá gbogbo ẹ̀sìn sọ́nà méjì ìdá kan al-iman ìdá kejì al-istiqama ànábì sọ fún arákùnrin náà wípé kul amantu billah sọ wípé mo gbọ́ ló ń gbọ́ lẹ́yìn wàá gbà náà summa istaqim kò dúró déédéé bẹ́ẹ̀ yẹn bá ló ń gbọ́ ló ń gbọ́ bí o bá dúró déédéé ìgbàgbọ́ òun ò wúlò a máa dúró tí ń ta ìgbàgbọ́ ni a sọ lẹ́nu a fi ṣiṣẹ́ ṣe a yóò sì mọ̀ wá mọ ń ta ìgbàgbọ́ a dúró ṣinṣin lérí ẹ̀ àwọn tí wọ́n dúró lórí ìbàjẹ́ gan wọ́n dúró ṣinṣin lórí ìbàjẹ́ ojú òtí wọn láti máa sọ ìbàjẹ́ torí pé ń táwọn gbàgbọ́ nù bó wá ní ìwọ tí ó gbá ń tó dáa gbọ́ tó ní dúró déédéé al-istiqamatu fi ddin shatrul islam ìdúró déédéé nínú ẹ̀sìn odidi ìlàjì ẹ̀sìn òní al-istiqama kéèyàn dúró déédéé nídìí ẹ̀sìn. dáàbò sọ̀lẹ̀hìn ìṣesí àwọn ẹni rẹ ni ìṣesí àwọn ànábì ọlọ́run ni ìṣesí àwọn àyànfẹ́ ọlọ́run ni ẹni tí ọlọ́run bá fi al-istiqamatu fi din ìdúró déédéé ìdúró ṣinṣin nínú ẹ̀sìn ó gbájúmọ́ ntọ́lọ́ọ̀ṣe lọ́ràn yẹn ó ń ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ àwọn nǹkan tó tún jẹ́ àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ ó tún mójútó bẹ́ẹ̀ bá ti rí ẹ mọ̀ pé lẹ́sìn lélẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwà rẹ̀ nínú ìṣesí ẹ̀ kò ní kan láì ṣe kí wí kí lànà kò sì ní pinnu pé òun ò ní ṣe nǹkan kan àyàfi ká ẹ rí pé anábì ló ní ó máa ṣe. al-istiqamatu fi din nínú àmì pé èèyàn jọ̀rẹ̀ ọlọ́run oníkọ́lọ́run kò fi ṣàánú èèyàn. àfọwọ́ Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní a'zamul karama luzumul istiqama a'zamul karama luzumul istiqama wọ́n ní in tó tóbi jù nínú àpọ́nlé tọ́lọ̀ máa ṣe fẹ́rú ẹ̀ oníkọ́lọ̀ kò fún ní al-istiqama kó dúró déédéé ní ẹ̀sìn. kàọ́mà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run mu'jiza yìí ṣùgbọ́n lọ́dọ̀ gbọ́ àwa tí àìsàn ànábì ọlọ́run ọlọ́mọ fún yẹn kàrọ́mà kí ni kàrọ́mà òun náà ni min khawarikil aada. kẹ́nìkan sìn lẹ́kùn tó ti tipa tí wọ́n ti tì í ó bá bẹ lọ́hùn lẹ́kùn sísì tó bá jẹ́ ni ọlọ́hun lẹ́ni yẹn a sọ pé ọlọ́hun fi ṣe kàràmà fún a ní pè ní mùjíza àwọn ànábì ọlọ́hun ló ní mùjíza a ní ọlọ́hun ọba fún nǹkan yẹn ṣe kàràmà fún. àpèjúwe bẹ́ẹ̀ pọ̀ lára àwọn ẹni ọlọ́run lára àwọn sọ̀hábà tọ́lọ́wọ́n fún wọn láwọn bí kàrọ̀mọ́ọ̀tì ṣe wá tóbi tó lójú wa yẹn al-istiqama kéèyàn jẹ́ni tó dúró déédéé nídìí ẹ̀sìn ó ju máa mú iṣẹ́ ìyanu jáde látọwọ́ lọ kéèyàn ó má yanu ìyanu kan ṣe láyé ṣùgbọ́n dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run ó lóore ju ẹgbẹ̀rún iṣẹ́ ìyanu tí ó sì dúró déédéé bẹ́ẹ̀. ní àfọwọ́ sheikh islam bin taymiya alayhi rahmatullah wọ́n ní a'zamul karamat luzumul tó lọ́lá jù tó tóbi jù nínú pọ́lọ̀ ń pín ìdákanlé oníkọ́lọ̀ kò fún ní al-istiqama ẹni tó bá ní al-istiqama ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni bá dúró déédéé ní ẹsẹ̀ ọlọ́run bá sọ ní al-Qur'an al-Karim a'udhu rajim bismillahir rahmanir rahim. إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تعزنوا وابشروا بالجنة التي كنتم توعدون اللهم وبنين الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله اللهم وبنين تيرا وتيوما صانب بوانا ìpọ́lọ́hún ọba lọ́lọ́hún àwọn. màsàkọ́mù. tí wọ́n tún dúró ṣinṣin nídìí ẹ̀sìn ìtọ́lọ́hún. tàtàdà zàlọ́ọ̀lẹ̀ ìrìmù ìmọ̀lá ìka. nínú tẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́hún ọba ni wọ́n. wọ́n dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́hún. wọn ò wọ̀ wọn ò wò wọ́n dúró déédéé. tàtàdà zàlọ́ọ̀lẹ̀ ìrìmù ìmọ̀lá ìka wọ́n dúró déédéé níjọ́ tí wọn ò rí jẹ wọ́n dúró déédéé nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé. tatanazzalu alayhimul malaika. ọlọ́run yóò wá ní káwọn màláíkà ò lọ bá wọn. alla takhafu. àwọn màláíkà yóò máa sọ fún wọn wípé ẹ má bẹ̀rù. wala tahzanu ẹ sì má bànújẹ́. wa abshiru bil jannati allati kuntum tu'adun. ìró òdùnnú kó máa jẹ́ tiyín pọ́ máa àlùjànnà nìyí níjọ́ tí wọ́n bá jáde láyé. àwọn tí ọlọ́run ọba bá fún ní al-istiqama nínú ẹ̀sìn níjọ́ tí wọ́n bá jáde láyé ìdùnnú ni wọ́n máa rí. àwọn mẹ̀lẹ́kọ̀ tatanazzalu alayhimul malaika ọ̀gọ̀ọ̀rọ̀ mẹ̀lẹ́kà ni wọ́n sọ pé òun fẹ́ lọ rí wọn wọ́n máa sọ̀kalẹ̀ tatanazal wọ́n máa gbaṣẹ́ fúnra wọn èmi ni mo fẹ́ lọ ìwọ ló fẹ́ lọ wọ́n lọ bá tán bá ti rí i pé ó kù sáátà kẹ́mi ò jáde lára ẹ̀. wọ́n máa sọ fún pé má banú jẹ́. má bẹ̀ má banú jẹ́. àbúṣe òbí jáde náà ti توعدون ìró ìdùnnú kó máa jẹ́ tiẹ̀ látara tọ́lọ́wọ́n bá ti ṣe fún. nahanu dunya. ọlọ́wọ́n bá ní a máa sọ fún níjọ́ náà ìgbé fọkànbalẹ̀ ọ̀rẹ́ àwọn ọlọ́run lòún ṣe wòlíọ́ ọlọ́wọ́n bá ولكم فيها ما تشتهيه الأنفس. àlìjáná ti ń bẹ ọ gbogbo ń náà ti fún ọ. gbogbo nǹkan tẹ bá ń pè àpèmọ́ra rẹ̀ pé ọlọ́run mo fẹ́ nǹkan báyìí nǹkan báyìí wù mí yóò máa jẹ́ inú àwọn tọ́lọ́run ó ṣe léyìí fún làwọn tó bá ní fi àwọn tí wọ́n dúró déédéé nídìí ẹ̀sìn tó ṣe wípé kì í ṣe pé torí pé wọ́n rí jẹ náà ń sin lọ àtìgbà tí wọ́n ní àtìgbà tí wọ́n ò ní àtìgbà tí wọ́n rí jẹ àtìgbà tí wọn ò rí jẹ náà ni wọn dúró déédéé nídìí ẹ̀sìn tọlọ́hun. nuzulam min ghafurir rahim. bí àlìsí kọ́mà bó ṣe tóbi tó bó ṣe pàtàkì tó ọlọ́run tún wáá pa ànábì gan láṣẹ bẹ́ẹ̀ sì ni ànábì sallallahu alaihi wasallam ẹni tó dúró déédéé ẹni tó dúró dọ́gba ń dọ́gba níbi ẹ̀sìn ọlọ́run lànàbì. fastaqim kama umirta. ọlọ́run rẹ̀ ànábì dúró déédéé báwo ọlọ́run ọba ṣe pa ọ́ láṣẹ. àti gbogbo àwọn tí wọ́n bá tọrọ àforíjì tí wọ́n túbá nínú àwọn àlèwúmọ̀ rẹ pẹ̀lú ẹ káwọn náà ò dúró déédéé. wọ́n lọ tó bá o. eré ànábì mọ́ta yọ àlà mọ́ta ṣe jù. iná o bí màá ta màlú náà bá sí. dájúdájú àlọ́ àwọn ọba tó gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ lọ́lọ́run. wàlá tọrọ kànú ilà lẹ́sìn iná gọ́lá mú. ọlọ́run bá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam wàlá tẹ̀ríkà tẹ̀mí ìlú má ṣe máa fi nínú èrò nínú ọ̀rọ̀ nínú gbígba ìmọ̀ràn má ṣe máa fi sọ́dọ̀ àwọn alábòsí bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ kalẹ̀ táwọn alábòsí bá mú ìmọ̀ràn bú wá mọ́gbọ́ tiwọn wàlá tẹ̀rẹ̀kànú. wàlá tẹ̀rẹ̀kànú. إلى الذين ظلموا فتمسكم النار kíyà náà kó má bàa gbá wọ náà mú pẹ̀lú wọn. وما لكم من دون الله من أولياء. torí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ lórí àbòsí lórí ìkọ̀tọ̀lọ̀ iná ni gbogbo wọn ó wọ̀ wàmálàkùn min دون الله من أولياء وما لكم من دون الله من أولياء bẹ́ẹ̀ bá sì wọná ọ̀hún náà kò sí olùrànlọ́wọ́ kò sí alárànṣe kan tó lè gbà yín lẹ̀ nínú ìyà ọlọ́run. mọ̀lá tún sọ̀rùn. kódà ẹ̀ ní rí alárànṣe kankan gbogbo ẹnikẹ́ni tó bá wọná ìyá atọ́lọ́hún kò sẹ́nìkan tó lè gbà wọ́n lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ o gbọ́rọ̀ sọmọ ọ̀nà kó kò tiẹ̀ bá o. fún wa Muhammad sallallahu alayhi wa sallam bó wa ni kí wá jẹ́ rẹ lẹ́ni rẹ ẹni àwọn ẹni ibi ni ó pọ̀ ń jókòó rẹ̀ àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn ẹlẹ́bọ ó ti ń sọ fáyé pé àwọn tẹ ẹjọ́ ń ṣe náà ni èèyàn onírẹ́ ni ọlọ́run kan níbẹ̀ èèyàn onírẹ́ àwọn olùbẹ̀rù ọlọ́run ọba kan níbẹ̀ torí pọ́dọ̀ àwọn ènìyàn yẹn lọ́kàn rẹ̀ fàtì ìyà tí ó jẹ wọ́n ẹjọ́ jẹ náà ni ó kásàkéèsì àwọn wò ń bá rìn àwọn wo ni ayé mọ̀ wá mọ̀ torí pé wa kullu qarini bil muqarani bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan ẹlẹ́wẹ̀ntì bá rìn ọlọ́run kìlọ̀ fún anabi sallallahu alayhi wa sallam pé má mú àwọn alábòsí má mú wọn ní ọ̀rẹ́ kòríkòsùn débi pé ọ̀dọ̀ wọn lọkàn rẹ̀ wà máa fà sí bọ́ bá wọ̀ títí ọ̀dọ̀ wọn ló ń ti bá ọ ìjókòó wọn náà ni wọ́n ti bá ọ sọ̀ra tòkótò gbẹ̀ndà kìámà kọ́mọ́ àjẹ́ pé ní tí ó ṣẹlẹ̀ sí wọn ìwọ náà fara gbá ń bẹ̀ bọ́lá wọn bá lè sọ ilé ìfọ̀nà sallallahu alaihi wasallam min babi awla àwọn ni ká kiri sọ̀ra àwọn wo lè mí wá fàṣọdọ̀ wọn jù anabi ni al-arwahu junudun mujannada anabi ni tí ẹ rí ẹ̀mí tẹ́ rí yẹn àwọn ọmọ ogun ni wọ́n tí wọ́n máa fà síra wọn bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí ẹ̀mí rẹ̀ mọ́ ẹ̀rí ẹ̀mí rẹ̀ ó máa fà sí ọ̀dọ̀ àwọn tẹ̀mí wọn mọ́ náà bẹ́ẹ̀ bá sì jẹ́ ẹni tẹ́mi rẹ̀ dọ̀tí àwọn tẹ́ẹ̀mọ̀ rí pẹ̀lú tẹ́mi rẹ̀ ó máa fà sí àwọn dọ̀tí èèyàn náà ni torí pé al-arwah junudun mujannada máa fà síra wọn àwọn ẹ̀mí tó mọ́ kódà kàn má jọ jókòó pọ̀ kàn má jọ gbénú ìlú kan kàn má ríra wọn rí ẹ̀mí yóò sì mọ̀ fàṣírà wọn bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ibú ẹ̀mí wọn náà fàṣírà bẹ́ẹ̀ nìkan bá jẹ́ òun ranù bọ́bá jẹ́ òun mukumu bọ́bá jẹ́ àmugbó bọ́bá wọ inú ìlú kan níjọ́ náà kílẹ̀ ò tó sùn yóò mọ̀ bí wọ́n ń tagbó tọ́ba ti rẹ̀ ń ti mú yóò mọ̀ ẹ̀mí wọn fàṣírà wọn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá jẹ́ ni re bó bá wọnú ìlú kan ẹ̀mí rẹ̀ ó fà sọ́dọ̀ àwọn ẹni rẹ̀ al-arwah junudun mujannada ẹ̀mí àwọn tí ó bá jọra wọn níbi ẹ̀mí ẹ̀mí wọn a máa fà sọ́dọ̀ ara wọn làwọn àfọwọ́ fi sọ pé nínú àmì pé èèyàn jẹ́ ni re ó ní kéèyàn máa nífẹ̀ẹ́ ẹni re gbogbo ẹni tí a bá jọ bá máa nífẹ̀ẹ́ àwọn ẹni re ẹni re lónà ṣùgbọ́n ọgbọ́n ẹni tẹ́ ẹ bá rí tí bá máa ń nífẹ̀ẹ́ àwọn ẹni ibú ẹ lọ wo dáadáa ẹni ibi lòun náà ọlọ́run wá kìlọ̀ fún anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run ni wala tarkanu ila alladhina zalamu. wala tarkanu ila alladhina zalamu. má jẹ́ kẹ́mi rẹ̀ kó máa fà sọ́dọ̀ àwọn alábòsí èèyàn. alladhina zalamu alladhina ashraku àwọn tọ́sàbòsí fẹ́mi ara wọn tọ́rọ́lọ́ ńlẹ̀ tálóòsà làgbà tọ́rọ́lọ́ tó dá wọn lẹ̀ tí wọn ò sín alábòsí ni wọn. ọ̀tá máa sàkómọ náà. torí pé iná lọ́lọ́wọ́n bá fẹ́ fi wọ́n sí kí iná náà má bàa wá fọwọ́ kàn wọ́n náà. wa ma lakum min dunillahi min awliya. torí pé gbogbo àwọn tí wọ́n ṣẹ̀bọ̀ láyé. tí wọ́n bá déwájú ọlọ́run kò sálárànjẹ kankan fún wọn. mọ̀lá yóò sọ̀rọ̀. mọ̀lá tún sọ̀rọ̀. mọ̀lá tún sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì ni àníran wọn ṣe bó ti wulẹ̀ kó máa pé ká má jìyà wọn ò jìyà àti gbogbo àwọn tó bá wà pẹ̀lú wọn wọn ò jọ jìyà ni. ààyè yìí ó ń kì wá nílọ̀ àwọn wo là ń bá rìn. àwọn wo láyé mọ̀ wá mọ̀ wọ́n àwọn wo ni koríko sùn wá kó máa lọ jẹ́ kébi tí wọ́n bá wọ̀ ló ń tọ̀ ní owó jọ̀bìlẹ̀ kẹyàmọ́ bó bá yẹ pé àwọn ẹni rẹ náà ni koríko sùn rẹ ibi tí wọ́n bá wọ̀ tí sọ àlìjẹ́ náà ibẹ̀ ni wọ́n náà wọ̀ ọba rẹ̀ sàwọn ẹni bí náà ló gbéléjú àwọn ni koríko sùn rẹ ibi táwọn ẹni náà bá wọ̀ nínú náà ó tẹ̀lé wọn wọ́bẹ̀ ọlọ́run kìlọ̀ yún fanabi sọlá ọ̀sọ̀lá anabi sọ́ra mà wọn tó fọkàn tán mà wọn táyé ó máa rí ọ pẹ̀lú wọn ẹlòmíín bẹ njọ́ bá pèdè lẹ́mọ̀ọ́rọ́ yẹn tó jẹ́ ó bímọ ó fẹ́ ṣàkíkọ̀ àwọn ẹni ibi lẹ́rìí bẹ́ẹ̀ àwọn apààyàn àwọn amumukumu àwọn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti rẹ̀ lómi wọ́n bá fẹ́ ṣe nǹkan àwọn tẹ́lẹ̀ mọ̀ rí ń bẹ̀ àwọn onímọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn èèyàn tá jẹ́ olùsìn lọ́run àwọn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń júwe ibi tí kò wá kángun sí àtìlẹ́ ayé ń bì anabi sallallahu alayhi wa sallam. Mm -hmm anabi ni antum shuhada'ullahi fil ard ẹlẹ́rìí ọlọ́run náà ni kó wa wájẹ́ lórílẹ̀ ẹni tó jáde láyé tó ṣe wípé gbogbo àwọn amúgbó àwọn ẹni ibi lẹ́rìí níbi sáré rẹ̀ àwọn tí wọ́n wọṣọ dúdú tí wọ́n wà á mú kándù lọ́wọ́ tí wọ́n á máa kọrin kiri títì tí wọ́n á rọrùn lálẹ́ dá ẹ̀yin tẹ́ pa kínní kan tẹ́ ẹ̀ jẹ́ ó dàgbà ẹ ti mọ ẹni tó náà jẹ nígbà tó wà láyé. ẹrẹ́ ni ọlọ́run kan tó jáde láyé àbá àfẹ́ ni ọlọ́run àbólùbẹ̀rẹ̀ ọlọ́run kan tó jáde láyé táwọn kan wá lọ dúdú táwọn wá mú kándù lọ́wọ́ táwọn ń tó kiri àárín títì táwọn á sọ pé oró ńlá lẹ dá oró ńlá ẹ pa kínní kan ẹ yóò dàgbà o lé òkú ẹni ọlọ́run kan àmì ṣe rí nígbà tó wà láyé òun ẹni ire wo ni bẹ ní àwọn tó mú kándù lọ́wọ́ táwọn tún wọṣọ dúdú ẹwọn kiri ìdí nìyí tó fi jẹ́ wípé ẹ ká sára àwọn wò ń bá rìn torí wípé gbogbo ẹni tó yàn bá ń bá rìn di. إلى الجليد سريعة كالجمري ضعف الرماد خمدي عدوى البليد إلى الجليد سريعة نعم إلى الجليد سريعة أم بأنه ترى تعلم أبدا náà látàs àlè. Naam. Naam. Adéwálé Bàlí. Kótó ka Adéwálé Bàlí dìun. ọ̀tọ̀ lẹ́yìn لا لا تسعد في حالتي لا تصحب الكسلان في حالتي لا تصحب الكسلان في حالاته كمصالح بفساد آخر يفسد كمصالح بفساد آخر يفسد كمصالح بفساد آخر يفسد عفاني لا تس لا تصحب قتلانا في حالاته لا تصحب القتلان في حالاته abáni tó bá fẹ́ mú yẹn lọ́rẹ̀ ẹni tó fẹ́ ká yọ mọ̀ ọ́ mà mọ̀mọ́ ẹni ibú lọ́rẹ̀ mọ̀mú òròjú ẹni tó ṣe pé gbogbo ntọ́lọ́run ní ká ṣe pátá kò sí kan tó rọ̀ lọ́rùn ẹlòmíràn ni òun mọ̀ pé Islam lọ́nà ṣùgbọ́n kìkì yìí á ah, lágbára má jẹun náà ni wàhálà bẹ̀ àwẹ̀ à òun lè fi ní òun ṣeré irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́rẹ́ rẹ látàsọ àbíl kásìlá nàfi àhàlàtì. látàsọ àbíl kásìlá nàfi àhàlàtì. كمصالح بفسادها آخر يفسد كمصالح mélòó mélòó lẹ́ni rere tó náà padà yàfùsùdù tọrọ rẹ̀ padà dojúrú bí fasadin aha látara aburú tí ń bẹ lára ẹni tí ń bá rìn ẹni rẹ̀ la mọ̀ ẹ́ sí sùmọ́sàdédé ló yí kò bá bá àwọn ẹni rẹ̀ ṣe mọ́ àwọn ẹni ibi ló wá mú lọ́rẹ̀ àwọn ni kò rí kò sún ẹ̀ ni wọ́n jọ ń sùn náà jọ ń jí náà jọ ń mu náà jọ ń jẹ àfa wa mú tẹ̀síbí ùdìmù ní ó wá mú wá aliwa libali di ilali jẹli bisari atun. aduwa libali di ilali jẹli bisari atun. كالجمر يوضع في الرماد فيخمد. àfààní aduwa libali ṣẹ́ẹ̀rí ìjẹ́ ọ̀dẹ̀ ìjáfọ́nú ìmọ̀ràn o kò sí bó ṣe pé lọ́pọlọ tó tó gbogbo àwọn ọ̀rẹ́ rẹ àwọn òpònú ló mú lọ́rẹ̀ ìwọ náà padà pònú o. adúwà ìbàlídì. ìlàlìjẹ̀lì ti sẹ̀rí àtún. bí ìwà òmùgọ̀ ṣe máa ń ran ọlọ́gbọ́n àlìjẹ̀lìd ẹni tó gbọ́n tóun èso òmùgọ̀ tó bá ti mú òmùgọ̀ lọ́rẹ̀ tí wọ́n jọjọ́ ń rìn tí wọ́n jọjọ́ ń jẹ tí wọ́n jọjọ́ ń mu sẹ̀rí àti kẹ́ẹ̀ tó dijú kẹ́ẹ̀ tó yá òun yóò ti fara kó àpèjúwe rẹ̀ kàlìjámúrí yóò. yúdọ̀rù bí rọ̀mà ìfà yóò kó máa dún. كالجمر يودع في الرماد فيخمد ògúnná tí ń bẹ níbẹ̀ iná ni kàlìjámúrì àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ògúnná tó níná tẹ́ ẹ bá fẹ́ kó kú sìn ẹ lọ sọ sínú eérú. sẹ́wọ̀n pé eérú òun ò níná la ń tiẹ̀ ẹ wá tó níná la ẹ̀sọ́ nu eérú yóò padà náà ni tó níná la ó fòun wé alìjẹlíìdì ẹni tó pé lọ́pọlọ eérú ó fòun wé alìbàlíìdì afọ́nú bẹ́ẹ̀ bá ti sọ ògùn náà sínú yóò padà pa ògùn náà náà bẹ́ẹ̀ náà lẹ́yìn tó pé ẹni tí ń ṣe tọ́lọ́ bá rìn láyé àwọn òun náà padà dàbí tiwọn tó bá wá rí bẹ́ẹ̀ bọ́lọ́mbà lè kí ànábì nílọ sànábì ó wà àṣẹ lọ́ọ̀ni sànábì ó wà àkọ́tọ́ lọ́ọ̀ni rárá kó lè máa jẹ́ wà sífà wà ẹlẹ́à gbogbo ọ̀rẹ́ tó ní pátá àwọn olùyapa àṣẹ ọlọ́ọ̀lọ́ rẹ̀ àwọn ń sọ nípa ọ̀rẹ́ lẹ́nu kì í ṣe àwọn tá a jọjọ dúró nìkan lọ́rẹ́ ọ̀rẹ́ torí ó ti tójú ayé lọ àwọn groups tó wà platform nínú ti whatsapp instagram lọ wo gbogbo àwọn tó jọ ọ̀rẹ́ rẹ téèyàn bá wo ẹlòmíì ọmọ mùsùlùmí ẹ lọ àwọn ọ̀rẹ́ rẹ àwọn tó jọ ọ̀rẹ́ rẹ àwọn friends ní whatsapp ni àbí instagram ni àbí gbogbo èyí ó kù tẹ ẹ tún máa ń sọhun ẹ lọ àwọn tó jọ ọ̀rẹ́ rẹ àwọn èèyàn bá débi wípé àwọn ìyàwó àkọ́kọ́ first wife wọ́n ní gúrùpù tiwọn ẹni tí èèbá ṣe ìyàwó àkọ́kọ́ ọkọ kò lè torí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ń bẹ̀ kò ní bùn láwọn àwọn ọmọ àwọn náà tún ní gúrùpù tiwọn lórí whatsapp ẹni tó bá dé ìyàwó àkọ́kọ́ òun ò gbúdọ̀ sọ ń bẹ̀ òun kò ní ìyàwó kẹtàkẹtà àwọn ìyàwó kẹtàkẹtà àwọn náà ní gúrùpù àwọn ìyàwó kẹrin àwọn náà ní gúrùpù tí karùn la àti ìmà àwọn single mother tí wọ́n lọ́mọ ṣùgbọ́n wọn ò sí ilé ọkọ wọn ní gúrùpù àwọn tí ọjà ti tán ṣọ́ọ̀bù tí wọ́n ń wọkọ àwọn náà ní gúrùpù tẹ bá wá wo gbogbo àwọn groups yẹn àwọn olùsẹ ni ó wàá kún bẹ̀ wọn náà sì soso rẹ̀ mọ́bẹ̀ níta ara sọ wẹ́rẹ́ yìí ó ti lé ọkọ torí wípé bí nǹkan kan bá láàrin wọn ibi group yẹn ni ti discuss ẹ̀ obìnrin mi ò fi láti bọ́kọ rẹ̀ sọ èrò ọkàn rẹ̀ mọ́ orí fóònù mi títẹ fóònù mi sáá bí aláfiṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ẹ lọ wọ àwọn friend ẹ̀ awo lọ̀rẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mọ béèyàn ṣe rí papapa rẹ̀ ṣé ẹ rí ní gbangba yìí àlè mọ́ra wa ẹ lọ sórí fóònù kẹ lọ mọ ohun táwọn èèyàn máa ń post tẹ́lẹ̀ mi bá post nǹkan mi èèyàn ó sì ń mérí pé subhanallah ṣe á ní kò yé wọ ni èyí tó ń post yìí kò júwèé rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí gidi kò júwèé rẹ gẹ́gẹ́ bí ọmọlúwàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jọ bí àwàdà ni kì í ṣàwàdà gbogbo àwọn tẹ́mi èèyàn bá ti fà mọ́ èèyàn máa jọ wọ́n nẹ̀ bẹ́ẹ̀yàn bá wá tún jọ wọ́n tán èèyàn ó tún fẹ́ jù wọ́n kọ́lọ́kọ́sọ wa mẹ́ lọ́lọ́run fi kìlọ̀ fún anabi sallallahu alayhi wa sallam. ولا تركنوا إلى الذين ظلموا ولا تركنوا إلى الذين ظلموا má ṣe kí ẹ̀mí rẹ kó máa fà sọ́dọ̀ àwọn alábòsí àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn tákọ̀tọ̀ lọ́hùn má jẹ́ ó jẹ́ pọ́dọ̀ tí wọ́n lẹ̀mí ọmọ fà sí. lọ́dún kan gbà táwa ń lè kéwò àwa ní nǹkan kan tá a fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ àwa lọ wọ ọkọ ìní wa pa pẹlụ pa wá ọpa wá pọ̀ pẹ̀lú àwọn kan náà nú àwọn ọmọ a jọ nígbà wa dé ibi tá a ti ọkọ ẹnìkan ń bẹ wa ọmọ èkó lòún dáadáa òun sáà ń ṣe kò kárí pé ẹ má jà wọ bọ́ọ̀sì ilé gbàtà padà wàá rí bọ́ọ̀sì kan wá ní ilé ìdá àwọ̀ àbáwọ̀ ààyè méjì wájú èmi jókòó dẹ́rẹ́bà jókòó mo jókòó láàrin òun jókòó lẹ́gbẹ̀lẹ́kùn ṣùgbọ́n tí dẹ́rẹ́bà yẹn ń lọ tọkọ̀ ń lọ ó ní ẹ bá wàá forin sí dẹ́rẹ́bà yẹn ẹ má bínú òun rò pé ẹ̀yìn àfa òun gan tó ń rí oúnjẹ òun gan nìyẹn àmọ́ ẹ mọ́ kò ní ìjìká ẹni yìí ọmọ ẹlẹ́kẹ́ lò náà kọ́dọ̀ tún sí ní ọ̀wá ó ní à ó ní ìdí nìyẹn tóun fi ń wá ọkàn náà wọ̀ èyí tí ò bá ti ní <laughs> téèpù yẹn tí ò ní nú lójú ọmọ sọ pé ká má wọlé ká má wọlé mọ́ à inú ọmọ mo rò pé bóyá wò pé èyí ló dáa ju tọ̀hún lọ ni ṣé ẹ mọ̀ wípé tá a fi dẹ́kun láti Abẹ́òkúta a ṣẹ́ orin sórí ni bí bá ti ń parí àsótì ní kẹsẹ̀tì nínú àpò òun náà ti nínú báàgì tó bá ti ń parí èyí ó tún yọ mí ojú wa ń tì mí àwọn èèyàn tẹ́jọ́ kò nu eighteen sita bus àwọn àgbẹ̀ ah, àwọn àfẹ́ eléyìí gbà ah, mí láì mo ní tiẹ̀ wá ní kẹsẹ̀tì wá sí àwọn làwọn ilé olóró ó tó bá ń gbọ́ wá sí yóò sùn orin yẹn ni nìyẹn náà sáà ń sàkó ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ yín àfáà yìí ń lẹ́kìrú yín ẹ wo bí tẹ́mi fi sí i ìwọ náà bí rẹ kílẹ̀ mi rẹ̀ máa fi ṣé kùránì ni àbúrin ẹlòmíì ó kọjú epo àkàlọ kò ní iṣẹ́ orin o kò ní èròjà orin o òun náà ni wọ́n mọ̀ fẹ́ ẹnu ìlú yẹn ó ti á gbogbo ẹ̀ sórí ẹni ó ké ká bí bá ti ń kọrin olórin bí ṣe ń fẹnu lu jìtá ni ọmọ fẹnu lulu ni ọmọ fẹnu tajuru ni ẹ rò pé olórin nǹkan ní nkọrin ni kí ló dé tó ké Quran bá nàbí ṣe ké kó o tiẹ̀ sojú kòkòrò jẹ́mi náà ké bá nàbí ṣe ké òkun ekun kónú ọmọ mọnú àwọn wo lẹmí rẹ fàtí ju àwọn tó lọ́wọ́ sí ọmọ nìyẹn o jọ̀gbọ̀jà kẹyà arákùnrin kan bá nàbí sallallahu alaihi wa sallam onírè òjíṣẹ́ Ọlọ́run ó ní mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ mo sì fẹ́ kí n tún wà pẹ̀lú rẹ̀ lálùkìyàmà náà anabi wa sọ fún mi pé sallallahu alayhi wa alayhi wa sallam alimaru ma'aman ahab anabi ni ma dara ẹ láàmú gbogbo ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí jùlọ èèyàn wà pẹ̀lú ẹ̀ náà lálùkìyàmà tó bá lọ jẹ́ pé yẹn ni o ti mọ ibi tọrọ tí ó jà sí àwọn kẹfìrí ó ń bọ́ọ̀lù kódà ẹlòmíín fẹ́ràn ó ń bọ́ọ̀lù jàmẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òkú ẹkùn kó ní ọmọ mọ mẹ ẹlòmíín fẹ́ràn àwọn olórin kọkúkọrùn ju Abubakar Siddiq radiyallahu anhu ṣèdí tó fi jẹ́ gbogbo ibi tí àwọn tó o bá nífẹ̀ẹ́ sí jùlọ bá ti wà ìwọ wà pẹ̀lú wọn bẹ̀ torí pé ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ni lọ́lọ́run fi ṣe ń jọ náà ìyẹn a máa jẹ̀rán àná Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn a nífẹ̀ẹ́ àná sallallahu alayhi wa sallam nínú ẹ̀mí ìyẹn a nífẹ̀ẹ́ rẹ̀ nínú ìwà nínú ìṣe kéèyàn lè wà pẹ̀lú ẹ̀ nínú Jannatul Firdaus. sọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé kóníkàlùkù akákè sára àwọn wo lèmi wá máa ń fà á sí jù àwọn wo ni máa wù wá ká wà pẹ̀lú wọn níbi tí wọ́n bá wà àwọn wo ni máa wù wá kán máa ṣàfitì wa sọ́dọ̀ wọn wípé èmi náà ntẹ́lẹ̀ mi máa fi ṣe fáàrí àṣẹyìn lágbájá òun ò lè kalẹ̀ fún ọ̀tọ̀ wọlé rẹ̀ tẹ bá wọ ẹni tí ń sọ ẹni bí kan ní nítorí ṣe fáàrí òòfẹ́ ní rí ṣe fáàrí òòfẹ́ olùbẹ̀rù ọlọ́run ṣe fáàrí kó súnmọ́ wọn ọlọ́run kìlọ̀ fún wa nínú alukur'an. àtàrọ̀kànú ilà lẹ́bí iná bọ́lá mú. bọ́lá ń bá lè sọ yún fanabi jẹ́mọ́ ìfanabi ó wà máa bẹ́lẹ̀ bọ́ sí ni àwa lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ ó kàn dojú ọ̀rọ̀ yẹn kọ́ ànábì ní fatama sakumu náà. fatama sakumu náà. kọ́wọ́ ọ̀nà má bàa wá sẹ̀yìn náà gẹ́gẹ́ bó ṣe tẹ àwọn ẹni ibi tẹ̀ ń bá rìn. wa ma lakum min dunillahi min awliya. kò sì ní í sí fún yín tó bá di wájú ọ̀dọ̀ ọ̀lọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà kò ní í sọ̀rọ̀ ayò kankan fún yín ọ̀rẹ́ àyò tó lè gbà yín lẹ̀ kọ́lọ̀ má jẹ́ yín níyà pẹ̀lú àwọn tẹ́ ẹ jọjọ lẹ̀ pọ̀ láyé kò sọ̀rọ̀ àyò kan tó lè gbà yín lẹ̀ níwájú ọlọ́run. mọ̀lá tó ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì ni àní ràn ṣe kò ní sànà ṣe fún wọn. wàá kì mí sọ̀lá tàtọ̀rọ̀ fàyínà ha. ọlọ́run rẹ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́yìn ò bá wá rẹ̀ ní bá rìn owó wájú àwọn ẹni ibi ló wà ń bẹ̀. owó ẹyin àwọn olùyapa àṣẹ ọlọ́run ọba ló wà ń bẹ̀ owó ọ̀tún owó sí níbi tó ti bára rẹ lẹ́nu iṣẹ́ àwọn tó ọlọ́run ọba ló wà ń bẹ̀ mọ̀ kírun rẹ̀ sọ dọ̀rẹ́ sọ irun dọ̀rẹ́ òun bá ti lọ kásùnbà kí zuri kí asuri bá fi

ọlọ́run wa ń sọ fún anabi wa muhammad. wà á fi mi sọlá. ọlọ́run rẹ̀ anabi gbajúmọ̀rún máa kírun kó gbẹ̀rún dúró. tọrọ fàyè nàhárù. àsìkò tá a ní kó fi máa kírun àyà yìí ń bẹ nínú àwọn àyà táwọn àfáà máa tọ́ka sí wípé àyà yìí ló sọ iye àsìkò tá a fi ń kírun. àsùnbà sọlátùl fajr sọlátùl zuhur sọ̀látò العصر، sọ̀látò المغرب، sọ̀látò العشاء. gbogbo ẹ̀ ló jáde lọ́lọ́run ọba ó mú wá mùjìmọ́làn nínú àyà yìí ọlọ́run pa ànábì láṣẹ pé wàá kíni sọ̀lẹ̀ àtàtọ́ra fáyín nà á. wàá kíni sọ̀lẹ̀ àtàtọ́ra fáyín nà á rí wájú lẹ́fà mìnà lẹ́yìn. tọ́ra nà á ọlọ́run rẹ̀ ànábì máa kírun tọ́ra fù tọ̀ràfáàní àwọn ìkángun ọ̀sán méjèèjì ẹ rí i pé tọ̀ràfáyì ayé hasu nun ìdọ́fà máa kírun ní ìkángun ọ̀sán méjèèjì ìgbà wo ni ìkángun ọ̀sán méjèèjì awalu nahari wa ìbẹ̀rẹ̀ ọ̀sán rìpò kírun ń bẹ̀ wà áàkìrù ìkẹyìn ọ̀sán rìpò kírun ń bẹ̀ àwọn àfáà wa ní kí ni ìbẹ̀rẹ̀ ọ̀sán òun náà ní àsìkò tá a kí àyílà ìparí ọ̀sán òun náà ní ìgbà tá a kí sọ̀látò làásùrì àwọn míì sọ wípé ọ̀sán parí sígbà tóorùn bá wọ̀ a pé magrib ó ti bá yẹn náà lọ torí parí ọ̀sán bóòrò bá ti wọlé ló fi jẹ́ wípé bí tiwọ́ kan bá dìyàn lọ́wọ́ bóyá èèyàn ò láǹfààní àti kí sọláàtúl asir àsìkò rẹ̀ sì tún wà títí dìgbà tó wọn fi wọ̀ ìjọba ká máa ma fífa lẹ́wọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé lọ́nà ká àbọ̀nà míì gbogbo ẹ̀ dí tóun ò bá tí ì wọ̀ á sì lè kí. wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ tọ́ra fáyín nahar àsìkò zuhur asiri maghrib èwo ló tẹ̀lé wàzúlàfán mìnàlẹ́yìn zúlàfán bìmánà sàáàr àwọn wákàtí kan ó tún bẹ nínú òru tún kírun bẹ́ẹ̀ wọ́n ní àsìkò wọn yẹn ni zulafa mina nílẹ̀ wọ́n lòun náà ni irun ìṣáì àtàsùnbà òru là ń kì. àwọn mínú àwọn àfọwọ́nìmọ̀ tafsir wọ́n tún sọ bá mi wọ́n ní irun àsùnbà zuri àtàsùrì òun ni tọ́rafa ìlànà magribi àti ṣáì òun ni zulafa mina nílẹ̀. àlàyé hal wọ́n lo áyà yìí. lati fi sọ gbèdéke àsìkò irun kọ̀ọ̀kan ẹ rí i pé ní nǹkan bí oṣù mélòó kan lórí social media ọkùnrin kan wọ́n ran wọ́n ran kan báyìí ẹ ló ní òun challenge gbogbo àwọn àfa kan mú jáde níbo ti sọ pé wákàtí márùn-ún àárọ̀ ọ̀sán kínní kan sọ inú Qur'an kò sẹ́ni tó lè sọ bá a bá sọ ọ́gàn sóye ó lè jẹ́ mùsùlùmí ó lè ké sàwọn yẹn ń fa káwọn afa náà sọ̀rọ̀ káwọn afa náà sọ̀rọ̀ káwọn afa tábà ti wá kàkàn fún yóò lára òun ò gbà so <laughs> ní ìdíkàtì ẹ̀fún létí ni kò yàtọ̀ sí machinoni ẹni tó ya wèrè tó wá sọ wípé àwọn fẹ́ ṣe pàdé ìpàdé táwọn ti fẹ́ ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ń bẹ̀ ó ṣe pàtàkì afẹ́kẹ́yìn náà wà ń bẹ̀ jẹ̀mọ́ ọ̀rọ̀ wo ní pàtàkì níwájú wèrè ìwọ náà wà nìyẹn tí ìbá ṣe é pé wọ́n lọ́rọ̀ yẹn pàtàkì ni èmi náà bá máa lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pàtàkì yẹn ìyẹn gbọ́dọ̀ débẹ̀ kódà fún mi pé ìyẹn ó débẹ̀ pa pé ìyẹn ó tún kúrò pa ìwọ náà ó di wèrè pẹ̀lú wọn náà ńgbọ̀n bá lọ pàdé àwọn wèrè wọn ka ìwọ náà ńgbà táwọn tó ń kó wèrè bá ń bọ̀ wọ́n kó wọn náà mọ́ wọn ẹnìkan tó jẹ wípé ọpọlọ rẹ sún sẹ́yìn wọ́n ń gbogbo àwọn kan mú jáde kùránì sóò mọ tí ń jẹ́ kùránì sóò lè ké mi àwọn yìí fún oní ara oní kò tiẹ̀ oní níbo ló ti sọ àwọn afọ́nímọ̀ tafsir bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàádé afọ́ Abdullahi ọmọ Abbas wọ́n tú bá a ṣe tù yìí ọlọ́run ń tọ́ka sí àsìkò oorun níbẹ̀ yẹn ni tọ́ra fáyé náà agbede méjì ìparí ọ̀sán ìbẹ̀rẹ̀ ọ̀sán àti ìparí ọ̀sán irun zula tásìlì ti kó síbẹ̀. zulafan minal layl. zulafan sa'at ìtumọ̀ méjì ni wọ́n fún un zálàfà má da rẹ̀ yẹn záyú láàmùfà lọ́dọ̀ àwọn afọ onímọ̀ èdè ó túmọ̀ sí kọ̀rùbà ma na'buduhum illa liyuqarribuna ila Allah zulfa ó ń bẹ́ẹ̀ náà àwọn afọ onímọ̀ tafsiri tí wọ́n túmọ̀ wa zulafan mina al-layli ayé wa qurbatan ila Allah mina al pé a tún súnmọ́ lọ́hùn pẹ̀lú ìrun láwọn àsìkò kan lóru èyí sọláàtò magrib sọláàtò ìṣà àti kìyàmù lẹ́yìn náà fi lọ́wọ́ kọ́ ló kọ́ yàn sínú. so méjèèjì náà ni ìfisúnmọ́lọ́hún súlàfà nínú lóga náà bìmánà jámù òní zulfatu sa'atun jámù ẹ̀ ní zulaf ó ń túmọ̀ sa'at àwọn wákàtí kan bẹ́ẹ̀ náà ló túmọ̀ súnmọ́ nǹkan so a wàá tu wípé wàzúlà fa mina lẹ́yìn. wàzúlà fa mina lẹ́yìn. a tún kí àwọn irun kan láti fi súnmọ́ lọ́hùn láwọn wákàtí kan lóru. innal hasanati yudhhibna sayyi'at. ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ ń kírun yín déédéé ẹ oríire. إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات ọlọ́run ọba ní dájúdájú gbogbo ẹni tọ́lọ́run bá fi dáadáa rọ̀ lọ́rùn kó múra sí i gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kí dáadáa kó wù ú ṣe kó sì máa rí ṣe kó tẹpẹlẹ máa torí páwọn dáadáa tẹ rí yẹn bọ́lá ń fi rọ̀ yẹn lọ́rùn. innal hasanati yuzhibana sayyi'at. ẹnìkan kì í máa rìn kórí ó má mì tí ò bá ti mì síbi ẹbọ àwọn dáadáa tó ń ṣe yẹn ọlọ́run á sì fi pa àwọn àìdá kọ̀ọ̀kan rẹ́. Inna al-hasanati yudhhibna as-sayyi'at. Dájúdájú àwọn dáadáa tẹ́ ń ṣe ni yudhhibna as-sayyi'at. Yudhhibna as-sayyi'at. Àwọn dáadáa Ọlọ́run a máa fi pa ìdá ẹni rẹ̀ dáadáa òun bí ẹni pò ń fún rẹ ní ń dáṣẹ òun ṣe ọlọ́run ní dáadáa tẹ rí yẹn yóò ibùnà àtẹ̀yà àwọn dáadáa wọ́n máa wọ́n máa mú àìdá ẹ̀ṣẹ̀ àìdá kúrò fún yàn níwájú ọlọ mélòó mélòó ni àwọn àìdá mi téèyàn fa ìmọ̀ kan ṣe téèyàn ò sì mọ́ láìdá gbèlè ta sí pé èèyàn tọrọ àforíjì èèyàn wá ba bẹ́ẹ̀ déwájú ọlọ́run ọlọ́run wá ń bi ni léèrè pé lámọ́rin òkírun lóòótọ́ ó gba àwẹ̀ ó gbélé ayé ṣe dáadáa ṣùgbọ́n àwọn eléyìí ń kọ́ ọ àwọn eléyìí ńkọ́ ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí jẹmọ àkílẹ yìí ó máa sọ ọlọ́wọ́ wa ní pé ah àwọn dáadáa wọn yìí òun náà ló ṣe yóò tó hípùnà sèyí àti ọyà kó parẹ́ bẹ́ẹ̀ yóò bá pa gbogbo àwọn ẹ̀dẹ́rùn yóò bá parẹ́ ọwọ́ àmọ́ wò pé òun rántí tó àforíjì kan lórí ilé ọlọ́run ò ní dáadáa tó ṣeun òun láfi pa àwọn ẹ̀dẹ́rùn rẹ̀ إن الحسنات يذهبن السيئات جماعة ẹ jẹ́ شدادا، máa ṣe dáadáa ẹ jẹ́ kéèyàn ó kúndùn dáadáa ní ṣíṣe iṣẹ́ ìjọsìn mélòó là ń ṣe ìsúnmọ́ Ọlọ́run bó ti tọ́ mélòó la ní ṣùgbọ́n àwọn dáadáa tọmọnìyàn bá ń ṣe kádokun ẹbí pọ̀ ká ṣe tọrẹ àánú ká ṣàtúnṣe ká tún tó fẹ́ bàjẹ́ ká túnṣe ká ní kò kárí lérí dáadáa gbogbo àwọn hasanat àwọn dáadáa wọ̀nyí ọlọ́run ọba fi máa ń bá yẹn pa àwọn ibi tọ́rọ bá kù sí ọlọ́run fi máa bá yẹn parẹ́ mi. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa atbi sayyi'ata alhasana tamhuha anabi ni bó o bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó bẹ̀rẹ̀ sí ni máa ṣe dáadáa lẹ́yìn rẹ̀ dáadáa tó ń fi parẹ́ ọmọ kan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó sí bàbẹ́ ọ̀rọ̀ yìí dùn bàbá ń púpọ̀ ọmọ yẹn wà ní ọmọ yẹn wà bẹ̀rẹ̀ tamuhuha daa ń ti ń ṣeun fi ti ṣe tẹ́lẹ̀ fi a parẹ́. ááyà yìí àwọn àfáà máa ń lò púpọ̀ pé kéèyàn ó máa ṣe dáadáa kéèyàn ó máa ṣe dáadáa dáadáa tẹ́ rí yẹn yòdìhìbùnà sayyi'at. inna alhasanati láyé tá wà yìí ọlọ́run ọba a máa fi dáadáa a máa bá a máa fi dáadáa téèyàn ń ṣe àfibáni ti aburú dànù àtúnlẹ̀tù bẹ́ẹ̀ innal hasanati yudhibna sayyi'at dáadáa téèyàn ń ṣe ọlọ́run ọ̀la oníbi ewu mi ìwọ náà mọ̀ pé ah, ọlọ́run yọ mí ni ah, tí ì bá ṣe àánú ọlọ́run bí mo rí kọjá yìí ẹlòmíì tó bá rí bẹ̀ kọjá yóò bá torí pé dáadáa tẹ rí yẹn ọlọ́run ọba máa bá yẹn fi ti aburú sọnù. Inna al-hasanati yudhhibna as-sayyi'at. Béèyàn bá ń ṣe dáadáa, bá níbi téèyàn kù sí gẹ́gẹ́ bíi tọmọnìyàn. Torí kò sẹ́ni tó pé nínú wa. Ṣùgbọ́n bí táwọn bá ní sí òun kò sẹ́ni tó pé báwọn ènìyàn bá wá rí i pé dáadáa wá pọ̀ wọn á wá máa fojú fobi tá a kù sí èèyàn náà ní ẹ wo èyí tó ẹ wo bí tó ti dà ẹ wo bí tó ti dà ẹ wo bí tó ti dà. ahasin ilan nasi ahasin ilan nasi tas. فعبد قلوبهم أرسل إلى الناس فاستعبد قلوبهم فطالما استعبد الإنسان إنسانا فطالما استعبد الإنسان إحسانا أفلا أحسن إلى الناس máa ṣe dáadáa sáwọn èèyàn. ààrin ìlànà. jẹ́ káwọn èèyàn ó mọ ọsẹ ẹlòmíín bẹ àtẹni tó kórìíra ẹ̀ tá a bá béèrè lọ́wọ́ ẹni tó kórìíra rẹ̀ pé kí lọ́ọ́ mọ̀ nípa ẹ̀ lórí ibu rẹ̀ ó yàwọ̀ yóò bọ̀ lórí ibu kù lórí ibu ẹ̀ yàwọ̀ kò lè sọ àfikún sọ níbi tí dáadáa yẹn hàn dé à gàzẹ́ tó bá fẹ́ràn rẹ̀ wọ́n sọ dáadáa rẹ̀ ahsin ìlànà ṣe dáadáa débẹ̀. ahsin ìlànà. تستعبد قلوبهم تستعبد قلوبهم máa ṣe dáadáa sí gbogbo èèyàn pátá ẹni tó máa tẹni tó mà. تستعبد قلوبهم èèyàn á máa ṣe dáadáa débi wípé àwọn èèyàn á fi sọ́ra wọn dẹrú fún yàn tẹ̀síàbíd qulubahum. ìyà tó yẹ kó jẹ ọ́ ẹlòmíà sọ pé kó jẹ òun kó má jẹ ọ́. tẹ̀síàbíd qulubahum. láì ṣe kó kókùn sí wọn lọ́rùn wọn a sì sọra wọn dẹrú fún ọ. tẹ̀síàbíd qulubahum. fatalama abadal insanu ihsana. فطالما استعبد الإنسان إحسانا. dáadáa téèyàn bá ń ṣe làwọn èèyàn fi rí ibi téèyàn kù sí lẹ́nìkan bá tiẹ̀ sọ wọn ni kò sẹ́ni tó pe náà ṣé wọn náà ní tiẹ̀. dáadáa ní jẹ́ bẹ́ẹ̀ dáadáa yẹn ẹ̀sìn rí bẹ́ẹ̀ ó ń pa ìdá rẹ̀ ó ń parẹ́ lójú àwọn èèyàn ó ń parẹ́ ìtọ́lọ́wọ́n ọba sọ bó ṣe rí náà nìyẹn. إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات àwọn àfáà wọn a máa lo àyà yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa aljarhu wa ta'dil àbí táwọn kan bá ń ṣe àtọ́ánù sáfà kan tó jẹ́ àfáà rẹ̀ tó jẹ́ àfáà súnà. tí gbogbo ayé mà pẹ̀lú dáadáa pẹ̀lú ìpìlẹ̀ tó mọ́ àwa ń ka rẹ̀ níjọ́ kan ara ṣìṣe kan tó sọ yẹn wá fẹ́ takò kan nínú súnà àwa àfáàní ẹ mọ̀ bù ú èyí tẹ yẹn ẹyọ kan nínú ọgọ́rùn-ún tó dáa ọgọ́rùn-ún tó dáa ni ká fi dájú ẹ̀ ká má fẹ̀yọ̀ kan dájú ẹ̀ torí pa àmọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ mọ́ kí ni ẹ̀rí wọn àwọn afọwọ́ yudhibana sayyi'at. torí pé dáadáa tó ti ṣe tó kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ wá rí i pé ó ń ṣàṣìṣe kan ó ń bẹnu àwọn ṣàbáàbò àwọn ọ̀dọ́ lẹ́nu wọ́n lè àfọ́ àbáyá ẹ mẹ́ka síra rẹ̀ ó náà kó sínú bíríà àfọ́ àbáyá ẹ mẹ́ka síra kódà wọ́n ní Imam Nawawi ẹ mẹ́ka rẹ̀ Ibn Taymiyyah ẹ mẹ́ka rẹ̀ àwọn olẹ́wà á kò bẹ́ẹ̀ bá wá dúró lórí pàdínkù díẹ̀ díẹ̀ díẹ̀ òun láàmú àwọ̀ kò ní sẹ́ni lébẹ̀ kan mọ́. dáadáa tó ní tó pọ̀ yẹn ìyẹn ti bo àìdá kan èyí tó ṣe wípé ní tó jù yùn lọ́gán bẹ lára tiẹ̀ àyà tí wọ́n wá máa ń lò ó náà ní yudi hasanati yudhibna sayyi'at. innal hasanati yudhibna sayyi'at. dájúdájú dáadáa tí èèyàn bá ṣe táyé mọ́ a máa pa àwọn kùdìẹ̀kudìẹ èèyàn àparẹ́ níwájú ọlọ́run àparẹ́ níwájú àwọn ènìyàn àparẹ́ nínú ìwé ìtàn ẹ jẹ́ ká ṣe dáadáa ṣé wọn nìkan láyé kórìíra ni bá a débi má bèrè ń parí wọn ni kì í ṣe ẹni rè bàtúndé bòmí ìyẹn burúkú ni wọn wá bí ọ léèrè ni wọn bínú ọlá ni ṣé ogun yẹn náà ní bínú ọlá ọ̀nà bí ọ̀nà mẹ́wàá gbogbo wọn lè ṣe yẹn rí tí kì í ṣe kí wọ́n jọ jókòó papọ̀ pé ẹja sọ bẹ́ẹ̀ ìyàtọ̀ ọkọ sóní kálukú náà fi ń dájọ́ lé ọ lórúkọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọ̀wá náà ń bínú ọlá ọlá wo náà ń bínú owó ni kò tún rẹ̀ ṣe àwọn àfọwọ́nímọ̀ tafsir wọn a máa lo àyà yìí wípé ọ̀rọ̀ irun tọ́lọ́wọ́n bá ń bá bọ̀ yẹn ó tún wọnú ẹ̀ ay inna alhasanat ay inna salawat alkhams. yudhibna sayyi'at. kéèyàn ó máa kírun wákàtí márùn-ún rẹ̀ déédéé lásìkò ọlọ́run a máa fi pa àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ abáyàn fi parẹ́ àwọn àfọwọ́nímọ̀ tafsir tuntun bẹ́ẹ̀ torí pọ́rọ̀ ọ̀run là ń sọ bọ̀ àníṣà sálàm náà dẹ̀ sọ ànábì ní àpèjúwe ẹni tí ń ṣàlùwàlà lẹ́ẹ̀márùn lójúmọ́ tí ń lọ musa tí ń lọ kírun ànábì ní àpèjúwe ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tó ní odò níwájú ta rẹ̀ tí wàá máa wẹ̀ níbi odò lẹ́ẹ̀márùn lójúmọ́ ànábì ní ṣe ẹ̀gbin kan ìdọ̀tí kan lè ṣẹ́kù sí lánìí àwọn sàbẹ̀nu rárá ànábì ní bí wákàtí ẹnìkan ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lòun lọ ilé ìjọsìn àwa ní ànílójúmọ́ ẹ̀ márùn ẹ̀yin náà gbé sínú làákàyè òun lọ máa ṣe é lẹ́ẹ̀kan lọ́sẹ̀ torí ijó èrè ló bá wa la fi máa ń béèrè wípé béèyàn ò bá bájà máa jó ijó tó ti bọ́ bóòlù yóò ṣe dára ká èèyàn padà àbátẹ̀wọ́ bẹ́ẹ̀ yẹn ti wà mọ́sálásí bí ìjàpẹ́ bá kí zuhur tí mọ́mọ́ bá ti kí méjì kó o tó wọlé o ti mọ̀ pé o ti jẹ méjì nù tí mọ́mọ́ bá sálámà ó ṣe kí ni dà méjì padà bó làwọn ṣe dá tiwọn padà. Hmm. arí náà ni ọpẹ́ ọlọ́run ọba ní innal hasanati yudhibna as-sayyi'at. innal hasanati yudhibna as-sayyi'at. ọlọ́run ọba gbogbo dáadáa téèyàn bá ń ṣe téèyàn dún ní téèyàn bá dún ní mọ àwọn ibi téèyàn bá kù sí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn nǹkan yìí á mọ bí gbogbo ẹ̀ dànù níwájú ọlọ́run. zàlíkà díkìrọ̀ ní ìdàkiri. ọlọ́lẹ̀ yìí tá sọ yẹ ya dì í mú zàlíkà dìkìrẹ́ wà. zàlíkà dìkìrẹ́ lè dàkiri. bàbá ò la ṣe fẹ́ ṣe tá a ní sẹ́kù bó la ṣe fẹ́ ṣe. ọ̀kan náà àwọn àfáà wa wọ́n ní kò sí múra béèyàn ṣe múra múra múra tó rí àjò ó padà gbàgbé nǹkan à ń mọ́ ìjọ ọkú níjọ́ tí ikú bá dé àrùn sí tá a gbàgbé bẹ ṣùgbọ́n látara dáadáa déèyàn bá ti ṣe epo bá gbàgbé nǹkan mi ọlọ́run fi yín lẹ̀ láti sọ fún wa pé àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lọ sí umura ọwọ́ adé airport ó sì ní torchlight kan tó yẹ pé ọmọlẹ̀ dìde òun àti ẹ̀nẹ́jọ́ máa ń rìn kiri ọlọ́kọ̀ sànù wa ló lé ní. àwọn wálídù mi àwọn tó bí wa ọlọ́run kó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnu wa mo ti máa gbọ́rọ̀ wọn ni à nàìjíríà ti sọ gbogbo wa di wọ́ṣúnáìtì yàtọ̀ wọ́ṣúnáìtì máa mú tọ́sí láìsí lọ́wọ́ nàìjíríà ti sọ gbogbo wa dàbẹ́ bàbá ti fẹ́ kódà kíná wà ó fi tọ́sí láìsí gbọ̀dọ̀ wọ́n ti wá bá wa sàwọn fóònù tó níná torí kò sí oníkàlùkọ́ sàmù tọ́sí láìsí lọ́wọ́ àyímọ̀ ìnáde lọ lóru tọ́sí láìsí nígbà wa ń lọ múra tẹ́fẹ́ wọnú plane ọba ní ara ah! aláàjì sí òsì wọn gbàgbé tó sílẹ̀ jù àná aláàjì ẹ̀ wọlé ẹja mọ́lẹ́ta ṣé wọ́n múná lọ bí ẹ lọ ẹ̀ níbẹ̀ mú lọ gan kò wúlò jẹ̀mọ́ ó gbàgbé nǹkan àti ó gbàgbé nǹkan ó gbàgbé nǹkan ṣùgbọ́n tó gbàgbé wò wọ́ọ̀tì kó padà sílé kò ní ìtumọ̀ kankan gbogbo ń táwọn bá gbàgbé ńgbà bá fẹ́ pàdé ọlọ́run ọlọ́run tó rí bẹ́ẹ̀ fún wa. àmín. torí kò sí àgbàgbé nǹkan ẹnì kejì ńgbà tó ń lọ tó dé airport tí gbogbo èèyàn ń tò níwájú gántà tó ti dípò oníkàlùkù ti fẹ́ máa bọ́ sí ibi tí wọ́n dúró sí tí wọ́n ti wọnú plane wọ́n bá kàn wọ́n ní pásítọ̀tù yìí ń kọ́ ọ ní láàyè mo gbà orí tébù ní gbàgbé ẹ̀ sí o jama kò bá plane yẹn lọ kò sí nítorí ó sì kò sí nítorí ó torí bí òkà ti ní pásítọ̀tù kò lè wọlé. oná gbàgbé nǹkan ní táwọn ó gbàgbé ọlọ́mọdé ọ̀jẹ́ bẹ́ẹ̀. àmín. nù. tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní zálìkà dìkìrà lè zàkìrì. zálìkà lè zàkìrì. ta wí fún yín ànábì dáadáa ti pé sára tiẹ̀ ànábì ò ní lọ báwọn ẹni ibi tẹ́lẹ̀ ṣùgbọ́n torí tìyín òkun eékùn kò nà ọmọ manuel gbajúmọ̀ dáadáa dúnnímà anabi sallallahu alayhi wa alayhi wa sallam gbàtí wọn bi anabi léèrè pé àwọn ẹsẹ olóore wo ló dáa jù anabi ní àdúwàmù èyí tẹ̀yàn bá dúnnímà dáadáa wàyẹ̀ńkọ́là kódà kó mọ níwọ̀n yóò dún ní ma àyè mọ̀ ọ́ mọ dáadáa dún ní ma náà. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. ọlọ́run ọba wa nírẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ọba tó wa ni ọba tó rí núró de ni jẹ̀mọ́ bá a ṣe sọ wẹ́rẹ́ òun kò o torí gbogbo ohun tí ò ní fẹ́ jẹ́ ó máa ṣe dáadáa láyé ó máa tari yọ. anabi ọlọ́run wa ni wasbir gbogbo ẹni tí ó ṣe dáadáa ó ṣe sùúrù gbogbo ẹni tí ó ṣe dáadáa yóò ní tẹ̀mọ́ra gbogbo ẹnikẹ́ni tí ó ṣe dáadáa yóò lámòójú kúrò. wíì fẹ́yìn náà lọ àlàyòdè àjẹrọ ìmọ̀sìn. torí pé dájúdájú ọlọ́run kì í ra ẹ̀sán, àwọn ẹni rẹ̀ láre báyé ò mọ́ ọlọ́mọ o kò ní ra láre o. kódà káyé má mọ̀ fún ọ ọlọ́wọ́n ní rẹ̀sán rẹ̀ láti ṣùgbọ́n ṣe sùúrù bẹ́ẹ̀ ò bá lè ṣe sùúrù èyí ò ní rí dáadáa ṣe ó dìjú ọ máa ṣe dáadáa bí ẹni wípé bí ẹni kò ní dọ̀la bó ṣe máa ṣe ọ wàá tún di etí rẹ torí pé tó o bá yẹ etí rẹ lẹ̀ torí pé ká ń yàn àwọn yẹn ń sọ̀rọ̀ ta ló mọ̀ pé owó tí ń fún yẹn ń kẹ́ ká mọ̀ pé lẹ́yìn ó ti gbà tán o ńgbà ó gbà tán tó nà tán táǹtì ẹ̀ mọ̀ pé owó tó ń fún onítọ̀ ìmáàmù Ṣàfi'í rahimahullah wọ́n wo àwọn èèyàn títí títí títí títí wọ́n wá ní ìdájọ́ rọ̀ hàn فؤادي صبرت على الإساءة وانطويت إذا جرحت مساويهم فؤادي صبرت على الإساءة وانطويت صبرت على الإساءة وانطويت ibi tá a ti yà síbẹ̀ ẹni bọ́lá ọba ní wá síbír kókó ọ̀rọ̀ ni gbogbo ẹni tí ó ṣe dáadáa láyé téèyàn sì fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ lọ èyàn ò ṣe sùúrù béèyàn bá lọ mú sùúrù mọ òní rí ṣe dalẹ̀ imam shafi'i rahimahullah oní ìdájárọ̀ masáwì fuadi tí àìdá àwọn ẹni tí mo kó lọ́kàn àwọn tí mo pàtàkì ju ara tèmi gan lọ tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní fi àìdá tí wọ́n dọ́gbẹ́ sí mi lẹ́nu. sọ̀bàrí tó àlàyé ìdá àti wá tọ́wá ètò. sọ̀bàrí tó àlàyé ìdá àti wá tọ́wá ètò. ìmáàmù ṣáàfin ní pé èmi ò ní wà ìdá tiwọn o sọ̀bàrí tó àlàyé ìdá èmi ò ṣe sùúrù lórí àìdá tí wọ́n ń ṣe é sí mi wá ń tọ̀wá ètò màá wá rọ pọ́jọ́pọ́jọ́ bí ẹni tí ò mọ̀ nǹkan kan bí ẹni tí ò gbọ́ nǹkan torí pé mo mọ bí tèmi lọ mo sì mọ pé mi ì ṣe nítorí tiwọn. دعوت إليهم طلقا حيا كأني لا سمعت ولا رأيت كأني لا سمعت ولا رأيت الإمام الشافعي أنا دعوت إليهم طلق المحيا àwọn tí wọ́n ń ta ẹ̀dá yẹn ń tún lọ máa bá wọn lẹ́ni tí ó tìjú ká. kọ́lùkọ́lù máa háyà. gbogbo ohun tí wọ́n sọ tán ti bá tún dọ́dọ̀ wọn bí ẹni pé ǹgbọ́ nǹkan kan ni ká. kàndínlá sẹ́mìrìtú wà láàárọ̀ àìtó. kàndínlá sẹ́mìrìtú wà láàárọ̀ àìtó. ó máa bá wọn lò bí ẹni pé kàndínlá sẹ́mìrìtú wà láàárọ̀ àìtó bí ẹni pé mi ì gbọ́ nǹkan wàhálà ọ̀rọ̀ ayé. bí a ní pé mi rí nǹkan kan nítorí pé kí n ṣe ṣe má gbọ́ kí n gbọ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé mi gbọ́ kí n rí kí n ṣe bẹ́ẹ̀ ni pé mi rí òun ló lè jẹ́ kí ẹ̀mí dáadáa mi ó gùn ṣùgbọ́n tí mo bá ti ń rí tí mo ń mu mọ́wọ́ tí mo bá ti ń gbọ́ tí mo ń mu mọ́wọ́ tí mo fi ń hùwà òun ní í ṣe dáadáa máa. ka لا سمعت ولا رأيت كأني سمعت ولا رأيت ẹnìkan ò ní í ṣe dáadáa ní ka o ṣe ni gbogbo dáadáa ṣe kan ní fi dà náà yín <laughs> ọkọ ọkọ ọkùnrin àwà sèmi náà má wo tiẹ̀ ń wo bàbá tún jáde tún bá ara nǹkan bọ̀ yọ gbà o ọlọ́run ọba ni wọ́n ànábì wọ́n ṣe sùúrù. fàyẹ̀nà ọ̀la yóde àjẹrà lè mọ̀ sí ni. dájúdájú ọlọ́run kò ní ra ẹ̀san gbogbo ẹni rẹ kò ní ra o ma, mọ̀ ayé ò mọ̀ ẹni tó fún ti jẹ́ ní ra rẹ̀ kó mú wa dúró lórí dáadáa kó bá wa tún àníyàn wa ṣe lórí dáadáa kó fi dáadáa wa bá wa fi túbi tá a kù ṣe níwájú ẹ̀ rahmatulahi ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àkọ́kọ́ owó mọ́ṣáláṣí ìdásítọ̀ ọlọ́run nípa iṣẹ́ mọ́ṣáláṣí wa tí ó ń lọ lọ́wọ́ abẹ́ọ́lọ́run tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ bá wa ṣe o ọlọ́run ni a kó sí lọ́dọ̀ oníṣìmọ̀ bá yẹn ṣe owó tá a bùkátà owó tó pọ̀ ni a sọ fún wa pé a di fifteen million ó pọ̀ lójú ẹ̀dá ṣùgbọ́n kéré lọ́dọ̀ a sì tọrọ lọ́dọ̀ ẹ̀dá ọ̀dọ̀ la ti ń tọrọ ó ní òfin tí ó pọ̀ lójú tiwa náà bọ́lá wọn bá sì lóhùn ọkẹ́ ọ kì í ṣe pé òun ni ó sọ̀kalẹ̀ wá sínú yàrá rẹ̀ àwọn èèyàn kan náà ni ó lò abẹ́ ta'ala. kó lo èmi àti ẹ ní sábàbí dáadáa Daaru Sunnah Islamic Foundation Mosque zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine a sọ̀rọ̀ nípa ọmọ ìyá wa tí wọ́n ní accident tí à ń gbowó fún láti ṣètọ́jú wọn. ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ abùkátà two hundred and fifty thousand owó tí ọlọ́run ní kó ti wọlé báyìí àti ní one hundred and eighty thousand àti rí bọ́lá ọ̀jẹ̀ máa ń ṣe nù. ìjọba ká sọ pé ẹnìkan sọ ní ògbé kalẹ̀ gbogbo àná là ń náà. a tèrè tó o bá sì dá sí ìwọ náà torí o bó bá sì ti pé àdàdú wà nígbà mọ́ èyí tí wọn fi kún ìwọ náà fi tiẹ̀ kún owó tó kù nísìnyí kò ju seventy thousand lọ́mọ abẹ́ abu abdulsalam ten thousand tí mo sọ ẹ ti ṣí ma so abẹ́ kí ó mọ́ṣẹ́ ìbá fún ọmọ yàrá náà ní àlàáfíà kó lo eléyìí ní sábàbí àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run dákun mọ́ dá wa náà o gbogbo ọ̀nà tí fi máa ń dá irú gúnlẹ̀ tí wọ́n sílẹ̀ kúnlẹ̀ báyìí ọlọ́run kò wa ń bẹ̀ o mọ́ dá wa gúnlẹ̀ nínú ọpọlọ o mọ́ dá wa gúnlẹ̀ nínú ríran mọ́ dá wa gúnlẹ̀ ní gbogbo eríkèéríkèé ara wa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم